two two situations ló lè wá hmm? tó bá ṣe wípé obìnrin ó ti ó wà ní éèjì ìgbàgbọ́lẹ̀ sí menses haidọ̀ ẹ̀ wá lọ táà mọ́ tó fi lọ tó bá ṣe wípé oyún ni àmọ́ tó yóò ṣe àbí ìtumọ̀ ẹni pé yóò change from al-i'tidadu bil-aqra ṣé ìdá pẹ̀lú kóró táǹsọ̀ haidọ̀ yóò lo ìgbà tí ó fi bímọ hmm? tó bá ṣe pé àárẹ̀ kan ló bá mú tí haidọ̀ ẹ fi lọ sọ ẹ pé àárẹ̀ yẹn àárẹ̀ ta ara kan pé ó lè lọ láìpẹ́ ní ẹ̀ẹ́dùn nígbà táàrí ó fi lọ tó fi bẹ̀rẹ̀ mẹ́sìs padà because the same obìnrin náà sì wà ní age and tó lè ṣe hide mẹ́ta lọ́lọ́wọ́ bá pàwọ́ obìnrin sẹ́yìn fẹ́ kọ́lẹ̀ wàláyé ismail mahidi min nisa ikom ìnà tapkun fa ìdásó ọ̀nà sàlásàtò aṣọ́rẹ́ wàláyé lam yahid àwọn obìnrin tó ṣe yí pé wọ́n ti kọjá age pé wọ́n lè ṣe menses àtàwọn obìnrin tí wọ́n ti dàgbà débi pé wọ́n lè ṣe menses ẹ́ àwọn méjèèjì oṣù làwọn ò fi ṣe ìdá oṣù mẹ́ta mẹ́ta wàwùlátùl ahmal àwọn tán bá lóyún táwọn bímọ ni ìdá tí wọ́n tọ̀ bọ́tò obìnrin tó ń wá wà ní éèjì kó lè ṣe mensis tí mensis wá sá lọ ẹ́ tá a bá mọ tó fà á sọ pé àárẹ̀ ni ẹgbọ́n mi yé àbá àmọ́ tó sì fà á tọ̀ tá a sọ pé kì í ṣoyún ọ̀sán àṣoyún ọ̀bọ̀ Umar bin Khattab radiyallahu anhu pé fóun náà làwọn àfáà ti ń dúlé lórí ó ní pé obìnrin yẹn oṣù mẹ́sàn-án ọdún kan ní òfìṣẹ́ ìdá ẹ bèrè kí lọ́dún kan win ó ní pé yóò kọ́kọ́ dúró fún oṣù mẹ́sàn-án ká fi lè mọ̀ pé kìí soyún ló fa tí haido rẹ fi lọ lẹ́yìn oṣù mẹ́sàn-án tó yóò bá wá yọ tí ò bímọ yóò ṣẹ̀ wá bọ́ sí oṣù mẹ́ta ìyẹn ni wọ́n mọ̀rún Khattab radiyallahu anhu lóhun náà làwọn afá àti ìdúlé lórí ṣùgbọ́n wallahu alam in some situations a lè adjust ẹ̀jẹ̀ láàjọsìn tó bá ṣe yí pé situation ọkùnrin àti obìnrin tó fẹ́ kọra wọn lọ́wọ́ àtọ́síkì débi pé kọ́dà kan kò lè dúró sí ìfọ́dún kan ẹni tó ti kó wọn lọ tẹ́lẹ̀ tó sọ kàn mí ẹ̀hẹ́n ìṣẹ́gbọ́ èèyàn tó pé kò lè wì sáàdì ẹ̀gán láàrin oṣù kan láàrin kó dó lọ́dún kan ẹ̀hẹ́n tó a ní kóbìnrin yẹn lọ ṣe pregnancy test ẹ ká fi bypass oṣù mẹ́sàn-án tí ọkùnrin náà ó sì witness ẹ̀ tó sì wà trusted lágbára náà kò lóyún ọkọ̀ ìgbà tí ò wá lóyún yìí ń kọ́ ọ̀dà oṣooṣù mẹ́ta. ọlọ́wà. a ah, eh, no ó yẹ kó lè yé náà ṣebí wíwá rẹ̀ ní sọ́ọ̀tù àìmọ́ṣe tí ò bá ti wá ní ìṣòwò free no ẹ kọ́ mọ̀ wá èèyàn bá máa ṣe fún fifty years gbogbo òun tí ó pè nù ó ṣe dáadáa ọkọ rẹ̀ sì ní lọ́ọ̀kì ah, ó yọ fọ́kàn jẹun Allahu Akbar. Naam baba. Wa alaikum salam.